الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا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 واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم وأنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل ولكم من جميع الذنوب فاستغفروه فتاكبوا من الذنوب كما لا ذنب له وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والله ọpẹ́ ni fún ọlọ́wà ọlọ́run adá ọpẹ́ mọ́ ọba èyí tí kò béèrè kankan lọ́dọ̀ wa jọ pẹ́ lọ oṣù fi wá ní nígbà kankan láì tọ́jú ọ̀dá wa fúnra rẹ̀ kò gbé wa jùlẹ̀ lásán gbogbo ta ń béèrè ta fẹ́ ta bùkátà sí ló ṣe fún wa. ọlọ́wọ́ ọba yìí náà lọ́ba tí a fi ọpẹ́ fún pàápàá jùlọ jímọ̀ ní èyí tí ọba náà tó kádàrá ọbẹ̀mí àtẹ̀yìn láyé kò sínú agbára wa bí ó ṣe àánú ọlọ́ ọba tí ó tún ṣe ọjọ́ òní nínú ọjọ́ tí ó máa bá wa lókè pẹ̀ ọlọ́wọ́ adúpẹ́ fún ọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ báyìí náà mọ́sọ̀lá ìmọ̀-ajọ́ ọmọ ọmọba wa lókè ipa ẹ̀. bí a bá ń fi ọkàn tẹ̀lé ìbánisọ̀rọ̀ ọjọ́ jímọ̀ tí a mọ̀ sí kútùbà èyí tó kọjá adóòjẹ́ pẹ̀lú aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad látara ìṣe rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé èyí tọ́jọ́ sí wípé láwùjọ wa lónìí abùkátà sí ìpàtàkì ọmọ ìtọ́jú wọn ìmọ̀ríwọ̀ wọn káwọn náà tó padà mọ̀ríwọ̀ wa agbọ́dọ̀ mọ̀wọ́ wa ti gbọ́dọ̀ fún wa káwọn náà tó mọ̀wọ́ wa. adúwa níwe bí anábì tí máa ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ rasul karim sallallahu alayhi wa sallam ọjọ́ nìkan tó nífẹ̀ẹ́ ọmọdé púpọ̀ ọmọ ń ṣe wọn ọmọ ọmọdé ọmọ ọmọ gẹ́gẹ́ bí min Allah ìdẹ̀ra wa. ẹni tọ́lọ́ subhanahu wa ta'ala tó bá jẹ́ kọ́tà ìdẹ̀ra yìí gbogbo ìgbàlẹ́ máa rí ipa rẹ̀ lára yóò máa bá orí pa ìdẹ̀ra yìí nínú ọkẹ́ yóò sì máa rí ọmọ bí ìdùnnú yóò rí gẹ́gẹ́ bí ohun tí ọjọ́ olókùn wà nínú sísí aṣíwájú ẹ̀dá wọ́n níjọ́ kan aṣíwájú ẹ̀dá nù àdísì sí àbó òré rágbà wá ọlọ́nà fi jáde ìlà súnkì bá ní kọ ìmẹ̀fà ọlọ sí ọjà kan tó jẹ́ ti àwọn bà ní kọ ìmẹ̀fà ọlọ sọ́jà yìí Rasul sallallahu alayhi wa sallam ó lọ sínú mọ́sálásí ó jókòó níbẹ̀ ìgbà táwọn ẹbí jókòó bó ṣe ń jókòó sára ọmọ pé nígbà tí èèyàn sọ̀rọ̀ ní ókì níjọ́ náà Hasan òun làbẹ́bí ń béèrè ṣùgbọ́n mọ́ ń pè ní làkà nítorí wípé ọjọ́ nìkan tí kọ̀ lára ó dòrò ní làkà ẹ bá ń pè làkà wá Hasan wá bá nàbí. ànábì fa Hasan mara ọfàdù kó asánù lẹ́nu sallallahu alaihi wa sallam ń gbọ́ tí báyìí sáwọn ní Allahumma rí ọba mi ò inú ìbò mo nífẹ̀ẹ́ ọmọ yìí fàáhìbà rí ọlọ́wọ́ ọba mi bá nífẹ̀ẹ́ wàáhìbà man yuhibbu gbogbo ẹni ọba tó fẹ́ràn ọba yìí ìyọ́lọ́ ọmọ fẹ́rẹ̀ẹ́ ẹ̀kọ́ ní o bàbá kéèsì bí jẹjọ náà àdúrà ní ṣe fáwọn ọmọ sórífẹ́ lọ́dọ̀ tèmi àti ẹ ẹjẹ́ ajá wọ́n bí èpè èpè ti mẹ́lò mí lẹ́nu bá yanu bá èpè náà mọ̀ fáwọn ọmọ tẹ́ kọ̀dá àdúrà ni a máa ṣe ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ olàṣọ́jú ẹ̀dá olówó fún Hassan Abu Huraira tó pàdé ìsìyíwá onímọ̀ra aitul hasana láti jọ́nà gbogbo àti wọn bá pàdé Hassan illa fàdọ̀ fi àyè ni ní omi máa ń dùn débi pé omi jẹ́ máa ń jáde lójú mi ànábì fẹ́ràn ọmọdé púpọ̀ ó fi wàánú ṣe sí ẹ̀ ẹni ọlọ́run bá kádàrá wọ́n gba ọmọ kékeré lọ́wọ́ ẹ̀ anábì máa fún ọ ní ròdù ní àlìjẹ́nà níbi tó fẹ́ràn nínú tí ìyàwó àìsà gbà wá ó mú lè mú ní kọlọ́mbà ní yọnu sí lọ síbi olùmọ̀ wa sọ fún ànábì pé ya Rasulullah wọ́n ni wọ́n sọ fún ànábì pé òjíṣẹ́ ọlọ́run túbà ní hádọ́ sùúrù mi náà sọ fi rí jẹ́nà ìbùkún mà ní fún ọmọ kékeré yìí ó ti wà nípò ẹni tí ọmọ fò nínú àlìjẹ́nà ìkan ọdẹ yẹ kan nínú ẹyẹ àlìjẹ́nà lẹ́mú yá àmẹ́lì sùn wà. ọmọ tí ò gbélé ayé rẹ̀ ṣe bírí wọ́n lọ́mọ yòdùríkù bí ó tiẹ̀ ṣe kọ̀bá nítorí fọ́mọ kékeré ni ọlọ́rẹ̀ bí wọ́n sọ fún mi pé àwọn obìnrin kẹyà Aisha èyí tó ń wí tó jù bẹ́ẹ̀ lọ́gán bẹ̀ torí pé ní lọ́ọ̀ halakalẹ̀ ìjẹ́nà àhàlà ọlọ́run ti dẹ́ni tí ó wà ìjẹ́nà yóò ti dá ó ti bẹ̀rù ẹ̀ fún wa ó fi àṣìlá bí gbogbo ọgbà kálukú ti wà ní gbogbo bá bẹ́ẹ̀ òun ló ti mọ irú àyè tí ó dé sí wàhálàkà lè nẹ́ẹ̀rì ẹ̀hánà àlákàá ọlọ́run sì dáná ọdá wọ̀ sí ọwọ́ sí ọlọ́mọdé àwọ̀ ọwọ́ náà nígbà kálukú ti wà bèbè tó ànábì wá tí ó rí nínú àdísì kan àti lórí láti sọ̀rọ̀ túmọ̀ ààyà wà mẹ́yà mẹ́lẹ́mì kọ́lẹ̀ dọ́rà tí ń ká ìrìn yára mẹ́ntọ́ bá bukálùkù ni wọ́n máa ṣe bá ti dáadáa ó padà dáadáa níwájú ọlọ́run fún ìsèkejì náà èèyàn bá wájú ẹ̀ òun ni bàtí rọ̀súlù ní òun rí àwọn ọkùnrin méjì kan tí wọ́n wá bá wọn wọ́n sì bá wọn lọ́wọ́ mú fàkàràjáàlì ilẹ̀ àrùdì mọ̀kọ́dàfà wọ́n mú mi lọ sílẹ̀ kudus àdéhùn yẹn jágun ìyàdá ti tó ti sọ pé òun rí ọkùnrin kan nígbà táwọn lọ ó dá dùbúlẹ̀ wọ́n fi páàdì ẹ̀ ni wọ́n fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ wọ́n gbó kankan lọ gbókúta wọ́n jẹmọ lórí. gbókúta bá ti gbirigbiri wọ́n tún lọ gbé ńgbà wọ́n bá dé orí tí wọ́n ti wín yóò tún sọdún padà. wọ́n tún fọ́mà wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ olóhùn wá béèrè pé a ah, èwo ló wá rí i wọ́n náà sọ fún ìtọ́nù máa ń so ó sì rí nǹkan kan ọlọ́run tún rí ẹnìkan tí wọ́n dẹ́dùbúlẹ̀ tí wọ́n fi akọ́rọ́ wọ́n fi ń kọ ní ẹnu wọ́n ya adé díẹ̀ nọ́mbà ti ya tẹ̀gbẹ́ ọ̀tún tí wọ́n yí títò sí tí wọ́n tún fàya tí wọ́n dá padà sí tọ̀tún tọ̀tún òdìdí wọ́n wá ń fàya bẹ́ẹ̀ títí òun lè kí lóun rí wọn lówó tó máa so òun ò sí rí nǹkan kan ọlọ́run tún débi kan àwọn bá àwọn kan nínú bí ada tọ́jẹ́ kìkì iná ọkùnrin àti ní àwọn àmbẹ́ ní òòrùn tí pariwo oró ló wá pé kí àná orí wọn ló máa sọ ohun èrí ìdàkà ọláwọn tún rìn àwọn rí arákùnrin kan wà ní odò ẹnìkan wà ń ta ohun tí kò kúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yọrí bá ti yọrí yọ yanu ni wọ́n máa sọ òkúta sí lẹ́nu wọ́n tún padà ní odò yóò tún yọrí wọ́n tún máa sọ òkúta sí lẹ́nu kẹ́kẹ́ alẹ́ yìí iná ló wọ́n máa sọ ohun èrí kankan. aláwọ̀ tún lọ àwọn rí ọkùnrin ìlàjì ara ẹ̀ délẹ̀ ó ṣe rí ìlàjì kò ṣe é rí ìmọ̀lẹ́lì ọ̀nàlọ́wọ́ a máa so ò tí rí kaka àdéjì yẹn lọ bẹ́ẹ̀ tó fi débi èyí tá fẹ́ lò látara ọ̀rọ̀ àwọn ọmọdé sí ànábì ọlọ́wọ́ wa ń lọ àmàlẹ́kà méjì sọ fún wọ́n à ń lọ bẹ́ẹ̀ fàyídà ráwùdọ̀tún kàdúrà àrí ọgbà bàtà tútù kan fàyídà fìyà ṣẹjẹrà tún àhùrìmà ìjì ńlá kan bẹ́ẹ̀ wàyídà ṣẹ́yìn fìyà sílíà àwọn bá àgbàlagbà àgbà àfáà kan níbẹ̀ hawla òṣèlú yára táwọn ọmọ kéékèèké. tí wọ́n rọ kiri ká rẹ̀ ilá alcohol ṣàgbéni tẹ́lẹ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀ àdábì ní tó fi aṣọ fún pe méjèèjì tẹ́ mú orí pé ìnákú máa tọwọ́ túmáà ní múdù láìlà látàrẹ́ lẹ tí mo ọ̀rọ̀ tún díẹ̀ láti bí àwọn náà ti gbé wá ọkùnrin èyí tí wọ́n dá dùbúlẹ̀ tẹ́ ń wí lókùúta lórí wọ́n ní sọ̀rọ̀ àwọn eléyẹ àwọn tí wọ́n mọ kùránù nù wọ́n ké kùránù ìkọ́kàkẹ́ ní òfin sàǹfààní fáwọn èèyàn lọ́sàn òun gan òló lóru fún rẹ̀ òkúta ni wọ́n èé wí nǹkan tó dáa sí bẹ lágbárí ẹ̀ òun tó ń dànù lèyìn gbélé òun wọnú àlìjánu ọlọ́run ẹni èyí tí wọ́n fa kọ́rọ́ fà lẹ́nu ya lórí òkúrọ́ nù àwọn òkúrọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n wà nù ada lọ́kùnrin lóbìnrin wò síná wọn àwọn sì ìjìyà ti ànú kálukú ọmọ tó wù ọmọ kálukú ni dáadé dáadáa kìí gbó kò sí dáadáa àná dáadáa ni dáadáa ó máa jẹ́ wàzámùlà yóò sà ìdí kálukú wá sí ṣe wọ́n ìgbà tí ẹ̀ wà lákọọ́lẹ̀ láyò sà wàjẹ̀yánu láyàmú ẹni tí ó sì jẹ́ ń gbèsè gbogbo sáà ṣe ọba èkú ẹgbẹ́ tí ìjọba ń bẹ láàrin èèyàn àti èèyàn kí wọ́n lè ọkọ ọmọ ìjọba kú lẹ́yìn tó lọ láàrẹ̀ ló dùn kan parí ẹni tó kú lè fẹ́ ilẹ̀ náà ló ti kú ṣùgbọ́n ìtawà ń ṣe ẹni tí ó fi wá èékú èékú ọlọ́ni o ẹni èyí tí wá ń yanú sókúta ń kọ́ àà ó rí ọlọ́ọ̀lẹ́ bá ti sọ fún iláyé gbogbo ẹni tí ń jẹ ìgbà iná mọ́ yá kò lónà bí ibùtú ni himu náà iná ni ẹ ń jẹnu òkúta iná ni ẹ ń sọ sí lẹ́nu bó ṣe ń jẹ ìgbà láyé máa jẹ náà bí wọ́n máa jẹ lókúta iná lọ́wọ́ kálukú wa tọ́lọ́wọ́ bá kú sọ wádà láádàá pé táwọn ń sọra pàtàkì ẹ̀ jẹ́ nǹkan láti ló nǹkan bọ́nu lóhùn míì èmi tọ́lọ́ fi ajẹ́ làálàá ọlọ́run ti ní gbogbo ohun tí èèyàn bá fi rìbá kó jọ ọlọ́run ló wọ parí sẹ́yìn tí a ló fi aláyàbalẹ̀ sí rìbá fi ń wùwà bàbá ọmọ kẹkẹ tó jẹ́ páyà nìkan la gbọ́ yé lọ bá kọ́ra lọ́ka àbá àgbà kùránù gbọ́ mọ́ni ọlọ́run yá mu hákùn lọ́ọ̀wù rìbá gbogbo ohun tí a bá fi jogúndogójì gbà ọlọ́run mi ọlọ́run parí àdéhùn ni bí ọ̀parẹ́ lójú onítàn yóò parẹ́ lẹ́yìn èmi gbẹ́júmọ̀ àwọn tí wọ́n máa ń gbèlé kò sí tó mọ́ mọ́ bàbá kan lọ́sẹ̀ ládùúgbò wa ìjẹta ní ọgbàjúmọ̀ gan bá ti dákọ̀ ẹ̀rù rẹ̀ tí ọ̀fẹ́ ìkókọ̀ ẹ̀rù wé lélẹ̀ wọ́n sì ní nǹkan láyé owó tó kú ọ̀sẹ̀ pé èmi ò mórí pa wọn mọ́ nìsín èmi mórí pa wọn. lọ́rọ̀ gbogbo ń tẹ́ èèyàn bá pèlè kó jọ ọlọ́run wọ̀ ọlọ́run parẹ́ ẹ bá lè ti àti sin ìrònú ara ẹ wò. tọ́lọ́njọ́ dà mọ̀ pé àtúbọ̀tán tó wọ́n lọ́wọ́ ti ní ọ̀dọ́ ọ̀dá ọjà mẹ́ lọ́wọ́ sànú wa ọlọ́run ní tó wọ́n jẹ elélénu ẹni mórí mẹ́nu wa wọ́n o mọ́ ọ̀fẹ́ bọ́ wọ́n ti sọ ọmọ wọ́n bá gbówó lóṣù jẹ́ e oṣù tó fúyẹ́ tí ọ̀bájọ́ ìrìn lọ́pọ̀ ara ẹ̀ lọ gba ilé orí tó dà tí wọ́n bá fẹ́ sọ ìyẹn dà yọ sọ ìyẹn dà ó ẹnìkan bẹ láyé lónìí tí wọ́n bá tọ́ka ṣe lólówó ọ̀gá ni. ọlọ́run sì ní kí àbá kan náà ọlọ́run kó jẹ́ nǹkan ń sì torí pé ó bí léèrè òfin ẹ̀sìn ó ti bẹ́ẹ̀ lè àfọ àkàlẹ́rẹ̀ tó ń wò pé àkàmá lọ gba ilé yìí àwọn ọjọ́ máa ń rí nǹkan jẹ́mẹ́ wọ́n yóò ṣe kankan nígbà òbí ti ń ní ọ̀dà ọlọ́run mọ̀ ní aago mi tó lè gbà sí orí ọlọ́run sì padà sí fún ó sì fún ìkìdọ̀ fi ń jẹ́ ká ayé a mú lé ayé tọ́lọ́ba lájẹ ní ọwọ́ méjì ló ní ọmọ yìí àjọ ọwọ́ tó dá ọwọ́ méjì ọlọ́pàá ọwọ́ méjì ó sì ń dájọ ọwọ́ mẹ́rin ọwọ́ wo lè ọba tó sì dá ọkọ ọlọ́wọ́ mélòó ó bọ́ ọlọ́wọ́ méjì ó sì bọ́yọ́ ọ̀dọ̀wọ́ méjì kọwọ́ ìtọ́lọ́n dápọ̀ ni ara wọ̀ bí ayé náà ní ìtọ́lọ́n bá lájẹ̀ mẹ́ lájẹ̀ ó ọdẹ ń sọ kúta sí ọ lẹ́nu ọwá ní wà á mọ̀ ṣe orí àgbàfọ́ àtòrí yẹn lábẹ́ di fàdákà Ibrahim adẹ́bí Ibrahim nù wa ebe mọ̀ bụ ya ni lọ́jọ́ rà ẹ̀ àwọn ọmọ kéékèèké tó rí pẹ̀lú ẹ̀ àwòládì náà àwọn ọmọ àwọn ọmọ o ó rí padà bí ọ̀sọ́ pé àwọn ọmọ àwọn mùsùlùmí nù ọlọ́mọ àwọn èèyàn nù nínú àdìsí mi fi pa àwọn ọmọ àwọn múmìnì fi jákàlẹ̀ fìlìjánà láwọn ọmọ kéékèèké ní àlìjánà lórí òkè lọ́lọ́wọ́ máa fi á sí wàsára ta àti àyàrò tó wọ́n mu ilẹ̀ àbá ìhìn ẹni tí ó máa tọ́jú wọn bẹ̀ àlìjánà òun làdẹ́bí Ibrahim àti Sára ẹgbẹ́ ìbàbá náà máa sọ tọ́lé ké bá kú ẹ̀kùn ti lọ lé ké wà ìwà ló ti lọ lé kéwu ọmọ ike tọ́lọ̀ bá gbà ọkọ̀ ti lọ fọkànbalẹ̀ ọmọ ti lọ lé ké púrẹ́mà àdéhìsì náà ni wọ́n tú. ànábì Ibrahim àti Sárà àwọn ni wọ́n máa tọ́jú wọ́n máa tọ́jú wọn. títí tí bàbá bá dé tàbí àtìyá tí wọ́n bá jọ ọmọ àlìjánà wọ́n wà dá padà fún ọmọ yín tá à ń bá yín tọ́jú nù lọ́jọ́ àlìkìyámà ana tí wá bà nábi léèrè àwọn tó bá wájọ́ máa kèfèrè inú wọn kọ́ bí bàbá tí wọn ò sì làlìjánà bí Ibrahim sì ń tọ́jú wọn lálìjánà tí òun ò rí bàbá tí wọn tí wọ́n dé ọlọ́sàánú wa anábìnrin ah, àti fáwọn olùmọ̀ṣirikí kádàm àlìjánà gbogbo àwọn tọ́lọ́ba wa ní ọwà láti jáná múmìnì ni wọ́n wà pín àwọn ọmọ kẹfìrí fún tí wọ́n máa ṣe fídímà wọn tá a bá débẹ̀ ni wípé ọ̀rọ̀ ìtọ́jú ọmọdé òun la bá débẹ̀ ẹ̀sí pàtàkì ẹ̀ ànábì sì máa ṣe dáadáa sí wọn kódà a máa fi wọ́n jókòó tàwọn àgbàlagbà kì í fọwọ́ rọ́ wọn ọmọ kéékèèké sẹ́yìn ó jókòó táwọn àgbà ẹnu ìtagbà àwọn ọba àpárá àwọn ọba kárì kan ni wọn nígbà fún wa ráwọn àgbẹ̀ kéke láwọn ogun tí wọ́n jà aráwọn méjèèjì láǹfẹ́ bá wọn lọ anábí ò tó sọ pé rá wọn ò ní lọ èyí tó ogun lọ àtìrí nǹkan míì tí wọ́n béèrè lẹ́gbẹ̀ẹ́ gba àgbà ọ̀má ọ̀bẹ èké ìlà ibi ilé àwọn ọmọ kéékèèké jìnnà ànábì máa kó wọn mọ́ra pẹ̀lú àwọn àgbàlagbà inú àdìsí tó máa awúyà búnú kúrọ̀ tó gbà wá fún wa látọ̀dọ̀ bàbá ẹ̀ oníkànnì nàbí sallallahu alayhi wa sallam idha jalasa yajlisu ilayhi nafaru min ashabihi bàtà bí bá jókòó fáwọn jàmá rẹ̀ àwọn sàábé rẹ̀ wà pẹ̀lú ẹ̀ ọlọ́kùnrin kan ó ti ànábì ńjọ́ kan ọdẹ ní ibùdó sọgír yà fi ìhìmì kálífì báàrẹ ọmọ ẹgbẹ kan máa ń wá bá tí máa ń dúró lẹ́yìn bàbá ẹ wọn ní rọṣúlù sọsọlá ń jòkó ìdòwò bẹ́ẹ̀ nà yàdé ànábì ọfà ọwọ máa ń fọmọ mọra yóò fi jókòó wájú rẹ̀ ọ wà nínú ìfẹ́ ànábì sí àwọn ọmọdé. ọmọ kékeré ànábì máa ń pàtàkì ọmọ ń pàtàkì wọn ọjọ́ kan ànábì jókòó pẹ̀lú àwọn sàhábà wọ́n wá gbé nǹkan múmu kan wá fún wọ́yá bí wàrà tàbómi fàṣàrùbà mínú ànábì mú wà á yà mí ní gùlámù àtùgbàrù làkàwọ̀ ọmọ ẹni tó jókòó lápá ọ̀tún ẹ̀ ọmọ kékeré lápá àlàáfíà àwọn àgbààgbà náà wà ń bẹ̀ ẹ̀wọ̀n bí ànábì máa ń fún kálukú lọ́wọ́ rẹ̀ dé kò wípé nítorí pọ́mọ eke lọ́wọ́ ní ọwọ́ ọ̀tún ọmọ kàkún ẹ̀ńbàtì wà lọ́wọ́ ọ̀tún ló ní àkọ́kọ́ ọ̀pin ju ẹni tó wà lọ́wọ́ òsì lọ ọmọ eke ló sì wà lọ́wọ́ ọ̀tún. sàgbé ya kọ́kà kún pé ọmọ èké àgbà ọgbà wa dojúkọ ọmọ èké òkè yagunlá ìwé ọmọ kékeré yìí àtàzánà ànùrù tíyàwó àṣìyà sọ́ọ̀yọ̀ǹda kí n kọ́kọ́ gbé ìdímọ̀ yìí fún àwọn àgbàná torí lọ́wọ́ ọ̀tún ah, ọmọ bí pé lè ahadan ya rasulullah ìtọ́lọ̀ ń fi dá mi lọ́lá látọ̀dọ̀ rí ànábì ilé yọ̀dá rẹ̀ lẹ́nu gàtọ̀ àwọn ọ̀gá ìdálọ́lọ́ ọlọ́nu ó lè ní kọ̀ọ̀kan fẹnu kó igbá tó fi mú omi àwọn àgbẹ̀ fóńgbà ilé tán nítò fa ìyá ànábì bá gbé fún ó gbé fún ó ń túmọ̀ sí wa bó ṣe máa ń fún kálukú lọ́wọ́ ẹ̀ òun èyí kọ́ ọmọdé lẹ́nìkan wọ́n ní ń ń lọ amẹ́sọ̀lọ́gbà ní ṣe lé yẹn wá onímọ̀ra alágúnmímán ọba wọn mékèèké ọba wọn pàdé ọba wọn lọ́nà máa lè ọ̀pọ̀ ọmọdé ni wọ́n ẹ̀kọ́ náà ni salama sí ọgbọ̀n ojú ìdáhùn láwà pé ọmọ èdè ìnira gan sálámọ̀ jẹ́sẹ́ lómi ìgbé owó dákùn ìtumọ̀ olóró gan ju ọjọ́ ọ̀rọ̀ sálámọ̀ lẹ́kọ̀ọ́ lọ ní lásìkò yìí àwọn ọmọdé nìyẹn ànábì sálámọ̀ sí wọn. Anas bin Malik nínú àgbàwẹ́ ó ní ànábì sálàm ọwọ́ abami. ana adabu ma zulman mo ń bá wọn ọmọ kéékèèké sílé tọrọ ọmọdé lòun náà nígbà anábì dé fasalama aleyna òun lọkọ sálámà sí gbogbo wa bàbá afghani ilà hajj ọwọ ara mi sẹka fàbùtẹ́tù àlà ummi ìtètè lọ padà bá ìyá mi ṣùgbọ́n gba mo dé ìyá wa ń bi mí pé má habasaki kí ló mú ọpẹ́ ìrẹ́ anas kúltù onímọ̀ wá sọ fún wípé ka asàdì rasulullahi sallallahu alayhi wa sallam li hajja arábìnrin mi ní bùkátà kan ìyàwó ọmọ léèrè pé má hajjatu kí ni sáàbìnrin kúltù onímọ̀ wá sọ fún yàrá mi pé mi òun lọ́rọ́ mi ó ti dà sí láàrin mi àti ẹ̀wọ̀n ọmọ tó lọ lẹ́kọ̀ọ́ torí lọ bá gbé ànábì lọ tọ́jú ẹ. wọn náà kẹ́kọ̀ọ́ ń bẹ ẹ̀wọ̀n ọmọ tí wọ́n máa gbogbo tí wọ́n ṣẹ́ tí wọ́n rọ ọlọ́lọ́mọ tó lé òfin ọ̀hún àfi ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni kan bá ọ ọ̀fọ̀ kàtà náà làwa náà a ti dàgbà ẹni ọlọ́run bá ṣe ní ìgbà àyà rẹ̀ gbọ́dọ̀ lè gba àṣírí ìgbà yẹn ọgbọ́dọ̀ jẹ́ sàárè fún àṣírí sùdúrù lẹ àbúrọ́r kùbúrù lẹ àṣírà sùdúrù lẹ àbúrọ́r kùbúrù lẹ àṣírà ẹni ọlọ́run bá sílẹ̀ nílé ọmọ tí ń fàṣírí sílọ sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nígbà tí ń wí fún ọtá òtútù gbìyànjú ọgbọ ọdà ẹbá tí ẹtún ẹjọ́ tó dá abúlé máa sọ fún yàn pé ó ní máa sọ fún yàn wọlé ká onímọ̀ sọ fún ọdọ wọn wá o olówó wa sọ bẹ́ẹ̀ fáná fún ìyá òun nípa sí nínú ìyá náà tó jẹ́ lẹ́kọ̀ọ́ kọ́ọ̀lá kí ló náà sọ fún onílà tó hadithana lè sèrè rasulillahi ahadan wọ́n sọ àtìrí ànábì fẹ́lẹ̀ kankan abájá lọ́wọ́ èmi tí mo bí ọ mo bí ọ lè lè kàn ó lè dáhùn torí tí wọ́n wà òun ní tajassus ìsámọ̀ ọtọ pínpín ìmọ̀fẹ́ mọ tí lọ ní ó lé tí lọ́kàn lọ́kàn ó ní fúnra rẹ̀ gẹ́sìn ni gbogbo ẹ̀dá tí pásá àfẹ́ mọ́ mọ tí lọ lọ́dọ̀ fún ọ kí ló fẹ́ mọ kòrò àti kílọ́kọ̀ ìtọ́lọ́wọ́ ọ̀bá fi hàn ọ́ tí tó ń bá kiri gan òtún ọba yìí wa ṣe rí àwọn ọmọ táwọn náà ti máa a bá ń kí fáwọn náà gba títọ́jú lọ́wọ́ aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam tí ọlọ́run ọlọ́run ọmọ bá tọ́jú ẹ̀dá tí ọlọ́run bá tún pé ló tún a máa tẹ̀síwájú bí àwọn ọmọdé wọn ti bá nàbí ló gbà lọ́rọ̀ sólù náà ṣe bá wọn gbé kí àwa náà lè tara ẹ̀ kẹ́kọ̀ọ́ nítorí pé èèyàn bá ń wopò torílẹ̀-èdè yìí wà lónìí bọ́lọ́wọ́n ọ̀bá tún àwọn ọmọ kéékèèké tí wọ́n tẹ̀ ti ẹ́ ṣe hmm, bóyá lórílẹ̀‐èdè yìí lè látúnṣe. tọ́lọ́wọ́ ṣàtúnṣe àwọn akékèké gbogbo àwọn tá a ti dàgbà ní ìbàjẹ́. àfẹnulọ́ bá máa máa kẹ́ olókù. ti dàgbà lórílẹ̀‐èdè yìí inú ìbàjẹ́ náà dàgbà sí. ẹ máa wo ń gbọ́. ẹ gbogbo àlàjọ ń gbọ́. ẹgbọ́n sọ pé wọ́n wùdé wá fẹ́ wùdé tí ọ̀dà wọ́n wùdé mọ́tàdí gbọ́dẹ̀ wù jẹ́ ń yẹ̀wò wọ́n tù torí mọ́tàdí ló ti bàjẹ́ wá ṣọ́ọ̀ṣì ló ti bàjẹ́ lọ gbogbo àjẹ́ mú ẹ̀ tó jẹ́ mùsùlùmí mẹ́nu wọn tí wọ́n nílé mọ́mù tí ń gbọ́ wà sí ẹni ó jẹ́ kiri yóò mẹ́nu wọn tí ń lọ bọ́ọ̀ tí ń tọ́kẹ́jọ́ kẹjọ́ tí ń gbọ́ títí máa dálì kọ̀tàvání títí torí ipá wa ń wí àwí kété torí tọ́lọ́hún torí tí kálukú náà jẹ́ ìlóbìdì mọ́mù mọ́sáàsì lè dàbà ti torí káwọn èèyàn ó lè ní ìpadà ọ̀rọ̀ tí ń jáde lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí kèé sọ̀rọ̀ tí tínú ọkàn jáde ọ̀rọ̀ orí ahá ni wọ́n bá ti jọ́rọ̀ orí ahá kò lè kọjá ebi gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá ń fi orí ahá sọ kà kọjá kí bó ṣe wà káàkiri nìyẹn tí wọn bá sí ìwú débẹ̀ bóyá lórílẹ̀-èdè yìí lè láyé padà àtúntọ́ lọ́mọ bá ní tọ́ba kẹwàá pẹ̀láwọn jéèlù míì tí sẹ̀sẹ̀ ń and generation míì tí sẹ̀sẹ̀ ń tẹ́ẹ̀sẹ̀ ń dìde òun ló kù ọba sàwọn tá a ti gòkè àgbà yìí ah. náà lákòókò rí yẹn àbá máa rí

nítorí tí òun náà ń rí mú ní masalasi lórí mú ṣọ́ọ̀ṣì ìmáàmù náà kà ní masalasi efcc yóò dọ́dọ̀ wọn ìtàgélé ní abẹ́ masalasi ti dé lé lè máàmù ẹ̀wọ̀n bí gbogbo àgbẹ̀fẹ́ kó jọ ẹ̀wọ̀n bí ntí ó mú owó ojú bọ́ọ̀dù kó ṣe é jábọ̀ oṣù kìíní láwàá yìí ó ti fẹ́ tán ó ti kejìlá lówó kálukú yìí ti tán kéré ní òfin lè tètè ìjábọ̀ fún wa ní ìdásíkò yìí. ọyẹ efcc ọyẹ ó dé mọ́sáàsì gbogbo kọ́mà náà. èyí ò ní kó fi rọdọ́ fi yí padà tí wọ́n bá wú láti ọ̀bá kálukú wa tí wọ́n sì dọ́dọ̀ wa káwa náà fẹ̀mí tọ́ lọ́hùn ká fi tọ́ra wa ṣe. kárántì ìjọ ìṣirò tọ́lọ́wọ́ ó tún sírò EFCC ọba tó ga ju gbogbo ẹni tí ń ṣe sírò lọ yọgbà wọn náà léèrè gbogbo jẹ́ńgbà sọ̀padà dákò ìjọba padà ọlọ́wọ́ bá wọn náà ìjọba tí wọ́n kó fún ìlànà àtúnṣe ọlọ́wọ́ bí wọ́n kó tó ti jọ yẹn kálukú wa ló sì sírò ara wa kọ́bùlà yawm al-hisab òun fi ń wo bó ni rọ̀ṣúlù ṣe lé bóò ló ṣe àwùjọ tiẹ̀ tó fi dáa tó báyẹn bóò ló ṣe rè wọ́n bóò ló ṣe tọ́jú wọ́n rírè láláàkẹ́ lórílẹ̀‐èdè yìí àjèrè ọkàn àjèrè ẹ̀mí ara nìkan ó láti mójútó à ń tìṣe sí kan bọ́ bí omi ọlọ́gbọ́ ọ̀rọ̀rùn abọ́rọ̀dọ̀ alágbádá ẹ̀wù là ń yí padà àjì ọkàn ẹni pé ń gba abẹ̀rẹ̀ náà àwọn ológun náà náà fásọ ológun lẹ̀ tí wọ́n tún wà gbádá tí a lẹ́nu pé ọkọ̀ òyí padà ẹni ológun tá a láti tuntun mọ́ àná ti dà sẹ́ẹ̀sì ológun mọ́ ọ̀yà àwọn náà àti fẹ́ wọ ológun lẹ̀ ó tún kọ́ agbádá kò sí nǹkan tuntun tó kún ẹ bàbá rẹ̀ sì ní bí ó ṣe mọ náà lè yóò kú pín ẹnikẹ́ni rà kún ogún yẹ àwọn amára ogún yẹn àwọn bá ṣe mọ náà lè ọmọ pín àwọn náà là ń pín wa ti fàánù bá wa gbé o àdó ọba jẹ́ àti ẹ̀dá ni wá ń bẹ̀ ọlọ́run bá fọwọ́ tọ́ wọn lọ́kàn fọwọ́ lọ́kàn jọba ìpínlẹ̀ wa fọwọ́ lọ́kàn fọwọ́ lẹ́mìí darí ẹ̀mí wọn sọ́dọ̀ rẹ ya wọ́n mọ̀ ọ́ lọ́lọ́run kó o lè dúró sí ọ ó sì máa lè rẹ yọ gbogbo ń tọ́yàtọ̀ sírí ọlọ́run yọpọ̀ òun ọkàn wọn tọ́lọ́ bá ti lè yọpọ̀ òun àánú ọmọ ènìyàn wà ẹ̀ ọba ẹ má lè ti dáadáa lọ́dọ̀ ẹ̀ lè rí dáadáa lọ́dọ̀ ẹ̀ má ọlọ́jọ́ wọn lè ọlọ́lọ́run wọ́n sì lè máa tọ́ ọlọ́run ìjọba àbílẹ̀ wa náà mọ́jọ́ dàrú ìlú wa ìlú tẹ́lẹ̀mù yìí ọlọ́mọ́jọ́ bàjẹ́ gbọ́ àwọn tẹ́ ń darí wá mẹ́ tani máa darí wọn sí dáadáa ọlọ́mọ fi àánú rẹ̀ bá wọn gbé inú ilé ìjọsìn wa yìí náà máa fàánú rẹ̀ bá wọn gbé o bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn bàbá tí wọ́n ní ìpìlẹ̀ dáadáa yìí mọ́jọ́ máa padà sí aburú gbogbo tọ́lọ́ ń ṣe fún yín ọlọ́mọ́jọ́ bàjẹ́ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run gbogbo àwa sàmàrí ìjàmá wa lápapọ̀ tàjọ́ ń ṣe bàádà nínú ilé ìsìn yìí àná ọlọ́mọ ti mẹ́rin kọ̀ọ̀kan wá gbé o gbogbo tó ti mẹ́rin kọ̀ọ̀kan ti ń dùn máa ń nú ọlọ́mọ jẹ́ àtàrà ẹ̀kan bànújẹ́ mọ́ èyí tó sì kù díẹ̀ díẹ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wá pẹ̀lú ṣàtúnṣe ẹ̀ ọlọ́run tó ti wá ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tí ajọ́ nítorí àwọn tá a tún bí fún àwọn bàbá náà pẹ̀lú ọwọ́ ilé ẹ̀kọ́ ti ké ó ní tìwé ní ìkọ́sẹ́ ní ọlọ́run jẹ́ kẹ́ ṣàṣeyọrí dáadáa o ọlọ́run jẹ́ ṣàṣeyọrí lé o ọlá àti tóbi ọlọ́run pé ẹ̀yà wa ṣàdúrà fún àpadà sí àbúrò onítọ́sí o ọlọ́run bá ní tó ń sìn yín tí màá tò ní màá tò láti máa fún wa ọlá àti tóbi ọlọ́run àná ọlọ́run jọ ọmọ abẹ́ni kọ̀ọ̀kan wa gbé ọlọ́run yọ́nú sí wa ọ̀làlá ìlà ìlàlá àbẹ̀lọ́run fún gba sọ́wà lẹ́yìn odi ọlọ́run má jẹ́ máa padà sí àbúrò bá ní máa kíì sí o ọlọ́run bá ní máa dáàbò bò yín iṣẹ́ ń sí yín ọlọ́run fàlùbáríkà sí àti èrè àtújú owó ọlọ́run jẹ́ máa rí módélé ọlá àti tóbi ọlọ́run